الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا عاتينا الحكمة وفصل خطابك ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أتفهم الله وبعلا

lóbìnrin àti lọ́mọdé àti lágbà ọlọ́mọdé àṣàánú aláàtọ́lẹ̀ kìyàmù òní ìtọ́ jẹ́ ọjọ́ kẹrin oṣù shawal 1440 lẹ́yìn yóò náà Muhammad sallallahu alaihi wasallam an bá jí kò tààlìm wa lọ tí wọ́n dáa fi ń ṣe tààlìm láàrin magdi iṣẹ́ lọ́jọ́ ni náà ni riyadu 29 ni a bẹ̀rẹ̀ رياض الصالحين من كلام كد المرسلين أبا وين يريني نور أسواج بقوة شرابة باب قضاء إلى عوائد المسلمين باب تنسوكي ما باموس باب كاتار باب قضاء حوائج المسلمين باب كما بيا بكاتا المسلمين قال الله تعالى ọlọ́wọ́ bá ń sọ wọn sọ́tọ̀ hajj aya sẹ́nsìn báyìí pé waf'alul khayra la'allakum tuflihun ẹ máa sàwọn iṣẹ́ rí kẹlẹ̀ bá àjẹrí ayé tẹ wáyé alẹ́ súnwọ́n náà forty four عن عبد عمر رضي الله عنه عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال قال عبد الله وما عمر قال المسلم أخو المسلم مسلمي أما يا مسلمين لا يظلمه كنيسة بصفه ولا يظلمه كنين جولة فتعة من كان في حدث أخيه كان الله في حاجته عند بابي أبكاته وما يا المسلمين ولو بابي أبكاته سينا بفجأ عن مسلم كل دنيا رضي الله عنه بيئة قربة من الكرب يوم القيامة ẹni tó bá gbé nira kó fún mùsùlùmí tó wáyé mùsùlùmí gómìnà nira ọlọ́run gbé nira kó fún ní ọgbìn alkiyama ìsìkára mùsùlùmí ni ẹni tó bá bú àtẹ́rí mùsùlùmí ìsìkára olùlọ́hù yóò mọ́ alkiyama ọlọ́run bá àtẹ́rí tẹ́rẹ́ ní ọgbìn alkiyama imam bukhari àti muslim bá lè wa àdìsú 140 about 245 245 عن ابن عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال عمر سيدنا ابي هريره رضي الله عنه نزل بين لما نزل عن مؤمن كربات عند يوم مسلم يكون نيرا يكون نيرا من قرب الدنيا منه نراي نفذ الله عنه قربة من القرب من قرب يوم القيامه ọlọ́wọ́ yọ ọkùnrin nira jọmọ yàrá kíyàmà ìsìkàmù alamọ́sẹ̀rìn mọ̀yẹ́sẹ̀rà alamọ́sẹ̀rìn ẹni bá mú nǹkan ọrùn fẹ́jú wá ní tó bá nù nira tó bá nù sọ̀rọ̀ yẹ́sẹ̀rà lọ́wọ́ aléyìí fi dúníyà wal akhirah ọlọ́wọ́ sí rọrùn fún ní ayé àti yàrá kíyàmà ìsìkàmù mùsùlùmí ìsìkàmù ọlọ́wọ́ fi والله في عون عبدي ما كان عبد ما كان العبد في عون اخي ولو ما نلو نيوا غتروبا ماما يلو ذلك الطريق اللي يلتمس في علمان امن تجوانا كانت من الوائمة قال الله لا طريقا الى الجنة الله سجونا نيران فرد والجنة ما اجتمعكم في بيت من بيوت الله تعالى àwọn akọni kúrò àwọn jọwọ́ nínú ilé ọlọ́wọ́ bàbá ìrọ̀lẹ́ wáyé ni ṣèkúlónà kìtàbọ̀lá tí wọ́n ń kàtírà ọlọ́ọ̀bá gbára sóòna ohun bẹ́ẹ̀nà hùn tí wọ́n ti dánilẹ́kọ̀ọ́ láàrin ara wọn ilẹ̀ náà zọlọ́ta àrẹ mùsùlùmí àti kúrò wọn sọ ìfọkànlẹ̀ sáàrin wọn àkásíyẹ́tò الله إن في من عنده kọ́lọ̀ ọmọ rántí wọ́n láwọn tó wà lọ́dọ̀ rẹ̀ ọmọ bí sáà bí amalu ẹni tí iṣẹ́ rẹ̀ bá sọ́ di ìròyìn lam yusro bí iná sùgbàwò ìdílé rẹ̀ iná rẹ̀ ọdún sọ́jọ́ níwájú ẹgbẹ́ effort rẹ̀ iṣẹ́ rẹ̀ bá sọ́jọ́ ìròyìn kí a mọ̀ sí lẹ́gbẹ́ jájáde kò ní sọ́jọ́ níwájú rọwá o muslim ẹ̀mẹ́ muslim gbàdé sí wa wa alaikumus salam dáńká ní èèyàn ní pípọ́ yá tó bá bí àyàn bíi tààzír ni yóò jẹ́ kó lè ronú bá gbà á lẹ̀ lẹ́nu kẹsẹ̀ rẹ̀ yóò mú láti máa wà yẹn lọ wọ́n ní ẹ̀dá àlọ́ta yípa kí àjẹ́ ó ti ṣe ọ́ ìdẹ́lọ́sí kí àjẹ́ lè wọ̀ tẹ̀lé ẹgbà ẹni yìí tàbá ti tààzìr bá bá wí tó máa tún kí ní ìṣèlú ọmọ ọmọ ẹ̀ ó di eyín tó wà lọ́wọ́ intention ẹni tó yàn rò yẹn ó di eyín hàn wallahu ta'ala alam nígbà mí ẹlòmíì tí wọ́n ti rí chance bí wọ́n yòó wọ́n yòó wọ́n yòó tó máa wọ àbájá yẹn lọ tó máa wọ àbájá yẹn lọ bíbí rẹ̀ bíbí rẹ̀ tó dé níwájú rẹ̀ ọ̀nàrí èyàn ńlá ló bí àmóhun ìtìlára àbí ọkùnrí ẹ̀sí airport lórí dáadáa yẹn ọ̀dára jẹ́ àfà ní ìṣẹ́kọ̀lá jẹ́ àfà ìjẹ́ ọmọ àfà àwọn kò ní sọ́dọ̀ àfà ó di àríkò kan airport أجي أفعودي و... نعم أجي باب الشفاعة باب الشكاية قال الله تعالى من يشفع شفاعة حسنة يقول له نصيب منها إن باتك لادا يوقف سنوري انكسين على 246 عن أبي موسى الأشعري رضي الله عنه قال mọ́rọ̀ àbí musala aṣe àríyọ musa yọ musu zuba pé kàrìnàbí yìí sallallahu alaihi wasallam ìdá àtàwò tọ́lùbù hajjá àtàrà àlà jùlọsáìhì ṣe náà sallallahu alaihi wasallam ẹni kí bá bá bìbí àbùkátà wọ́n sọ́dọ̀ rẹ̀ ṣe lọ́wọ́ عبد الله على لسان نبيه ما أحب الله بعد ما بيا بكاتا nítorí àhán níbi sábà ṣe ẹni tó bá fẹ́ bó ti fọ́kọ̀ alẹ́ ìfèrè wá ti máa ṣáà ní tó bá fẹ́ 247 عن ابن عباس رضي الله عنهما كتابة بريرة كده كده ádùnù àdìsí عزيز wáyé yìí o عزيز bòrera rẹ̀ lọ́wọ́ wáyé عن ابن عباس رضي الله عنهما قال في كسد بريرة أمسك مع بريرة وزوجها أتقاري قال رسول النبي صلى الله عليه وسلم لو رجعت فيه wọ́n ti padà sọ́dọ̀ rẹ̀ bùrẹ́rà ẹrú ni ẹrúbìnrin ni àwọn ọ̀gá rẹ̀ wọ́n fẹ́ pè é wọ́n ti bá ti dà Aisha radiyallahu anha ike kó fúri wọn gbà wọn gbà wọn àmọ́ kó nǹkan ọmọ jẹ́rú tó ti dà Aisha radiyallahu anha ìdíjà ìdàgbàsọ̀rọ̀ àwọn ọ̀gá rẹ̀ tó lò àwọn ọ̀gá rẹ̀ wá ní àwọn òfurufú rẹ̀ àmọ́ pẹ̀lú mọ́díẹ̀mú pé wìláyà rẹ̀ àwọn ọ̀nà sì wà yàtú bá kú àwọn àwọn sì lógún ẹ̀ ní sí ìdá aṣọ àlọ́wọ́ àlùbá níbi ìsìlá pé yá Rasulullah bùrẹ́ra ọbẹ̀ fìrẹ̀ àwọn ọ̀gá rẹ̀ àwọn olówó rẹ̀ tó wà níbi ní àà góòlù àwọn ìmọ̀ mú àwọn kọ́ndíṣìn tọ́lọ̀ mú wa gbogbo kọ́ndíṣìn tí ó bá mú ọlọ́wọ́ tọ́lọ̀ bá mú wa wọ́n ti sọ tọ́lọ̀ bá báàtì rẹ̀ obìnrin ẹni bá lẹ́rú olóni wìláyà olóni wìláyà olóni kójogún ẹ̀ tó bí sẹ́dá ìṣẹ́ ti wá ara nìyẹn tí wọ́n náà ti ṣe lẹ́yìn òdìgbà tó wá dọ́mọ lóàbí ọkọ̀ fẹ́ tẹ́lẹ̀ wọ́n ń pè ní wọ́yì ọkọ̀ yẹn nífẹ̀ẹ́ gan-an àmọ́ ọkọ̀ yẹn sì wà lẹ́rú ní tiẹ̀ àbúrò yìí ráńgbà tó ti di ọmọlúwàbí yẹn ó ti ní choice inú kọjọ́ wọn tẹ́yàwó rẹ̀ lọ àbíkọ́ ọlùwọ̀n ọ̀fẹ́ máa ní ọkọ̀ ẹ̀ máa ń sunkún máa ń bẹ àlejò wọn bẹ àlejò wa sọ fún pé bùrẹ́ ọba ìkọlà fún ọkọ rẹ̀ ọlọ́run ti pọ̀ jẹ́ ẹrú ẹ̀rọ ẹ̀rù nǹkan tó wí bá mi ní sẹ́lẹ̀ mu káàrà ti yá Rasulullah tààmùrú ni ẹni sẹ́ni tó bílá tẹ̀lé jáde tó padà ní abẹ́ bẹ̀bẹ̀ kára ìnáma aṣfà alìmọ̀ bẹ̀bẹ̀ ni ìtọ́láfẹ́ káàbílá àríkà lè fi ní bùkátà rẹ̀ náà ní òjúmọ́ lọ́bì kí máa jẹ́ ìyàwó ẹ̀rú ìjọba ní ìgbàmílá ìyàwó sàbẹ̀ sílá ọlọ́bì kò dáṣẹ̀ ní ìjọba ìjọ ọ̀pẹ̀lú ẹgbẹ́ náà ní aṣfà mú sí ẹ̀rí mi bùkátà rẹ̀ ó di yẹwà ọlọ́bà àtàwọn sàbẹ̀ sílẹ̀ ẹ̀wọ̀n omi tí ọ̀tọ̀ lọ́rọ̀ ọ̀hún àtẹ̀rẹ̀ ní ìpamẹ́ wọ́n tààmùrú ní ọmọlẹ́jìn àmì ìlera ọ̀ ìnáma àṣà ọgbọ̀n sí pẹ̀lú ó ti yé wa ló mú sá fọ̀rọ̀ yìí ẹ́ àwọn 31 bẹ́ẹ̀ni lójú àwọn tó ní ẹgbẹ́ mi àwọn ọmọkọ̀tọ́ bí náà ẹgbẹ́ náà làwọn náà àwọn ní náà báàbù ìjìlá abẹ́yìn náà báàbù máa sàkísí láàrin àwọn èèyàn bẹ́ẹ̀ni àwọn ní àbí ìwà náà lọ́pẹ́ ẹgbẹ́ lẹ́wúlò lẹ́yìn àbí ìwà náà lọ́pẹ́ ẹgbẹ́ lẹ́wúlò lẹ́yìn قال الله تعالى خير في كثير من نجواهم إلا من أمر بصدقات أو معروف أو إصلاح بين الناس wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ táwọn yẹn máa tẹ̀ ẹ̀dá tẹ̀ àbí àti ọdún kọ̀ọ̀kan kò kò tó rí mẹ̀ àwọn tí ọdún mẹ́ta àmì ẹ̀dá tẹ̀ àbí àti ọ̀pọ̀lọpọ̀ kò tó rí mẹ̀ la khayra fi kafílì ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ إلا من أمر بصدقة نقول في جاته تقاعد نوسي نوسي روضة أم قلاتك في سبتة أو معروفة أم قلاتك في جاري أو إصلاح بين الناس أحكى تجلاه يليل له أنا تعالى الصلو خير كما تطيش له دازي له قال تعالى اتقوا الله وعصروا ذات بينكم استعلوا لهم بعد ما تفتلان رأي قال تعالى إنما المؤمنون إخوة فاصلوا بين أخويكم هذه لا جاءهم المؤمنين وجاء كميجوا ما يلو إما تفتلان رأي أنا أبي هريرة عليه السوء 48 عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله كل سلام من الناس من الناس alẹ́ ìsìlẹ̀ka gbogbo orí kiri kí àwọn ọmọ ènìyàn gbogbo ẹ̀rọ ìkàmọ́ sàràf kó lè yọ mítí fúlá tí na shams gbogbo yọ ọdún máa tó nǹkan ti yọ tàbí ló bẹ́ẹ̀ ní sọ́làkà bá sì ti ti láàrin àwọn èèyàn sọ́làkà tó ṣe فعين الرجل على دابته فتعمله عليها أو ترفع له متاعه ما عليها متاعه سلكا كان يرون كان كان بوريك kí o gbé egun àbúkọ bá gbé ẹrù rẹ̀ fún lórí ẹ̀ sọ́dọ̀ kàlọ́sí ọ̀kàlmọ́tò tọ́yìnbá ọ̀kàlmọ́tò tọ́yìnbá sọ́dọ̀kà kọ́ sọ̀rọ̀ fún alẹ́nu sọ́dọ̀ kàrí ìkọlù àkọ́tùwọ̀ tó ní tẹ̀mísíyà ilẹ̀ sọ́dọ̀ ti kẹ́rẹ̀ dá gbogbo gbígbé kọ́kọ́ tó máa gbé máa fi sọ́dọ̀ kàrí mẹtòmẹ́tò àbá ni tọ́rẹ́ ti sọ́dọ̀ kà kó mú nǹkan tó kàn yàrá kó jẹ́ sọ́dọ̀ kàrí yẹ́tà fọ́kọ̀ alẹ́ yìí. وما تعدل بينهما alóòkú sàtúnṣe láàrin wọn ayé tó sì ní ọbẹ̀ iná ọmọ abil adu tó sàtúnṣe pẹ̀lú dédé pẹ̀lú dáadáa 249 àni Ummul Kulthum binta Uqba àna abi mu'ayi radiyallahu anha قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول دعني يبقى ما نكون يرى سنة مقام ما علم المزواج من ليس كذاب الذي يتلو بين الناس ويمنع يبني خيرا او يقول خيرا كنت اكراني علما بايرو جين قرو كالي كي اوري بي اتحدي لا يعني oni àwọn yìí máa ń sọ̀rọ̀ dáadáa tí a afáyà kí ni gbòǹbì ọ́ ó ní kódà ọ̀rọ̀ ju tún àlùjọ ní gbòǹbì ẹ̀ kí ni ọ̀dẹ̀ ẹ̀rọ kọ́ bókó gbòǹbì ẹ̀ wọ́n sọ fún yẹ kí n àti afá Ibrahim ti ń bọ̀ ń bẹ̀ ọ́ ọ̀rọ̀ ọjọ́ ni wọ́n bínú ní ìparí mọ́ ìlà balẹ̀ tó bá rí wò kó sọ́mà ó wọ́n wájú lójú ọ̀pọ̀ lọ́wọ́ lójú ọ̀rọ̀ ọ̀rọ̀ ìbí ọ́ àwọn méjì òtù bí ọ́ àwọn ọ̀rọ̀ ti àtúnṣe ilé ìgbò kí nìkọ́ ni kiri wáyà ti ziyada ní ọgbà ní ọgbà ولما أسمع يرخص في شيء مما يقول الناس إلا في ثلاثة ní o yára ti dá gbé nǹkan fúlẹ̀ fáwọn èèyàn nípa tí ò rí bẹ́ẹ̀ ẹ̀wọ̀n kúrò àfihàn mẹ́ta khan harb ní ojú ogun ní ara ojú ogun wá nítorí ojú ìlú àwọn sábà fọ́ fíọ̀ níjẹ́ ní kámpù sí kámpù ní mandoli wọ́n ní búlọ́wà ọ̀wálẹ̀wà ní tókìtọ̀ ní Àbújá òpùrọ̀ náà ní àyíbẹ̀ kọ́ni eléyìí kò sí tẹ́tẹ̀rọ̀ ní harb lójú ogun ó bí wà وإصلاح بين الناس أبي أسجلان يوميا وحديث رجل امرأته أبرا فيها أخبار فيها هو أنا تقول إنه رواليه قوة التعاوض غيره ويقول أحد من الجراء وتدعو بني القبائل ما زوجه وحديث المرأة عن زوجها أبي أرى فيها هنا بطفون وقالوا آه انتوا يدينوا بالسيوبة ايه البراس يبقى لما بيه mo ti kalẹ̀ fún ọmọ ìrìnàjò rẹ̀ ẹni 250 an aisha radiyallahu anha kala sami tó rasu islam sami a rasu islam sautun musoma bidad aliya asuwa tó ma bishin mamma sai da aisha radiyallahu anha ura mai tun àwọn agbóhun àwọn tó ń sọ̀rọ̀ ẹni wana tó ga fa ìzàdóhùn ma yastaudi'u akar ويستخرج أنفسهم في شيء فهو يقول والله لا أفعل وعن ذلك إن جلس جلس الولك هكذا ni wọ́n náà pé kó sí orí rọ̀fíkà fún ìjẹjú kó ràn lọ́wọ́ kìí ṣe níbi gangan ó yẹ kó wọláì láàfàl wọláì fífi wọláì fífi ọ̀kárọ̀já aléhìmọ̀ rasulullah sallam ọ̀nà ìwájá wá ṣẹ́lẹ̀ sí wọn فقال عين متولي على الله لا يصل بمعروف كان يمشي ولا لهم برا توني الى هذا توني فقال أنا يا رسول الله وانا امني وجنة فلا فله اي شيء ذلك احب يا رسول الله فله أي شيء أحب ما جاءت يقول ما في ما تفوت ما في ما تفوت òyà níbi ṣàtúnṣe ní láàrin wọn olùgbà jáwọn ọmọ ṣàtúnṣe ọlọ́ba يعني استودع يسأل أن يدع عن بعض شيء هنا نقول ọjọ́ gbèsè ni ìwà ń bẹ̀ kí kọ́lọ̀ kó wá dé gbèsè òkú gbogbo jẹ́ yìí kú ọ̀dọ́ ọ̀gá mi dé kú ó lè wọ́n ríkàfà òyẹ̀sálù orí bẹ̀rù kọ́lọ̀ wọn lọ́wọ́ pàlẹ́ àìhàlì ẹ̀dín múra الله تعالى أعلم نعم في 251 عن ابن عباس رضي الله عن أبي عباس سعد بن سعد الساعدي رضي الله عنه وما أبي عباس سهل وما سعد وما سعد كل وما أبو الساعدي أن رسول الله صلى الله عليه وسلم بلغ أن بني عمرو بن عوف كان بينهم شر يروي كان مثلا في بني آه، امر وما عوف ابوك تلاني فقد الرسول صلى الله عليه وسلم يصلح بين بينهم في اناس ما هو بشرى السلام وعلى في تصبيح يمكن في سلو لعنة سلام وقدمات وعلوات فحبت الرسول صلى الله عليه وسلم وحانت السلاح يا سوشي يعني واقف فهمت àkùrú wá tó ẹni wọ́n sọ kọjá bilal ilá abubakar sadiq radiyallahu anhu ilá abubakar sidna bilal wa bá sidna abubakar pé kala ya abubakar inna rasulullah sallam kan hobita wọ́n sọ láti alaka an ta'ummu nas babu sidna bilal bilal wa dan abubakar pé ya rasulullah wa abubakar hannun so في منفوع هو ابو بكر قال نعم náà oníbẹ̀ ẹ̀yìn sí وينيو tó bá فاقام بلال الصلاة سيدنا بلال باتي قام كما أبو بكر كبر وكبر الناس باتي الله أكبر لو هنا باتي الله أو يباتي الله قدره ودار رسول الله يمشي في صفوف أتى كما في الصف رسول wọlé ọwá sáfú ẹbọ̀ lọ́síwájú nù sáfú fàákàlá náà bí tẹ̀sílík àwọn ẹgbẹ́ ìsìpàtẹ́wọ́ wọ́n pẹ̀ síkẹ̀ẹ́n abubakar sadiq fakana abubakar sadiq láyé kẹfẹ́tì sí salat nínú abubakar dalí kì í wọ́n tó kú sí lórí irun fọlọ́mà akẹ́rọ̀ náà bí فإذا رسول الله صلى الله عليه وسلم أشار إليه رسول الله صلى الله عليه وسلم رفع أبو بكر الصديق رضي الله يده الحمد الله فرجع قهقرا حين أبو بكر أول جو المبارك به النبي صلى الله عليه وسلم حين أبو بكر وقعوا سكي واني الحمد لله عقل عطيه فيه وفجيكرا عقل غير البير بعد كفيري ورآه حتى كام في صف ورآه أكلم يعني يمين ورآه حتى كام في صف فقدم رسول الله صلى الله عليه وسلم قريبا بهذه صلى للناس الله كيف هي كلما فرق أكبر على الناس ثم أتمنى الله كيف هو هي إيه؟ أيها الناس هي ما لكم إنا نابكم شيئا في تسكلات àkọ́sù with his fake kí ló ṣe nígbà tí gaba ṣẹlẹ̀ sí lórí irun ẹ máa pa àtẹwọ́ ìnáma tẹ̀síkó mínísà àwọn obìnrin máa pàtẹ́wọ́ ni mọ̀nàbà òṣẹ́ òǹfì sọ́láàtì pẹ̀lú ẹkùn subhanallah tí gaba ṣẹlẹ̀ sí ìkankan lórí irun sọ pé subhanallah فإنه لا يسمع أحد حين يقول سبحان الله ìrẹ́ nìkan ànígbà kò ní gbọ́ pé wọ́n sọ pé subhanallah ilá ìtìmọ̀ta kọ́wọ́gbẹ́ wò ya babakar ìwà babakar ti ẹ̀ máa ma náà ka an tó sọ́lé bí náà ina asẹ́ntì ilẹ̀kì ìwà wákàtí lọ́kọ̀ fún ma mọ̀sùkú kí sáyẹ̀nsì kọ́ ma kírin lọ kọ́ ma kírin lọ kára abubakar ma kana yan bagili ibn abi kuhafa an yi bí náà min dẹ́yẹ̀ rẹ̀ rasulullah sallallahu alaihi wa kagare kalo biya bi oma abu kuhafa ọ̀tọ́ kó ma abu kuhafa bakara biya bi kuhafa ọba wọ́ka osman gano kọ àwọn kùnrin abu kuhafa wọ́n ni kalo biya ọmọ abu kuhafa kọ̀tọ́ sí ọmọ akínú fáwọn yìí kálí bí wàhálà yìí rẹ̀ kọ̀tọ́ ọmọ abu kuhafa ó ní mutafa kọ alẹ́ yìí imam buhari àti muslim gbogbo àti tiwa ẹ̀yìn ọ̀hún bí sá amsakuhu ni dáa ifo mi lọ sábẹ́ da dole su ci aljo su aljo wallahu ta'ala alam Allah ba lójú mẹ́jọ lọ kádúró báyìí ní ìrọ̀lẹ́ nígbà kààrọ̀ títà ṣàwà ló wà lórí àti sọ̀rọ̀ èyí ẹjíká lọ síbi masá ilẹ̀ ìgbẹ̀yìn kíyàm tó kínú yàlì sọ̀rọ̀ èyí tó bísmìnà assalamu alaikum wa alaikum assalam oníbẹ̀rẹ̀ àkọ́kọ́ malam murtada jihar lati michigan wani ya sheikh eid mubarak Wani ní ẹlẹ́kùn wani di explanation lori dr gomez satawa lori sita shawal mala ibrahim Lati kabbalah west àwọn náà ní ẹjọ́ àwọn nídìí clarification lórí authenticity of sita shawal ti dr gomez sọ pé bídíà ni. aláǹkọ́ ọ̀rọ̀ tẹ́sàwàl annabi muhammad sallam nínú àdíjì àbí musa gbàwà àbí ayúbà fún àbí ayúbà al'ansari àbí ayúbà al'ansari ológbà níbi lálẹ́ yóò gbọ́nà níbi madina ó di wà rẹ̀bí ọlọ́nu ó gbàwà ike anna rasulallah sallallahu alaihi wasallam kọl bí yà ń jọ pé man sọ́mà ramadan ẹni tí bá gbàwà ramadan ثم أتباع ستة من شوال إلينا تبقى مفرة النوس شوال أسوة وعمل سنين كان كالصيام الجهر تبقى أدوكني رواء مسلم إنه ريال الصالحين هو أنا عليه 1254 إنه ريال الصالحين هو أنا مسلم إنه volume 3 حديثي 169 إنه مسلم àbíwà ọmọ ike ọjọ́ tó wà ní àdísì 1164 odi àti 204 mọ àdísì ìmẹ́ mùsùlùmí bà wá àdísì ìmẹ́ mùsùlùmí bà wá gbogbo àwọn fáàsùn náà gbà pé àdísì sàhíhò ni ọ̀rọ̀ tí ìbùsọ̀gúnmí sọ ìṣẹ́ ọ̀dọ̀ kọ̀gúnmí ọ̀rọ̀ Imam Malik lónìí lọ́wọ́ àmì mọ́ta قبلوا نموتا باب أبو كتاب الصيام ọ̀rọ̀ nípa ààwẹ̀ ọdí àdís nọmbà 60 lábẹ́ náà wọ́n yẹn sọ́rọ̀ ni àdís nọmbà 60 nínú báàbì nínú àdís ẹ̀ nínú àdís ẹ̀ lọ wọ́n ni imam malik rahimahullah ó ní kára yáhàyà yáhàyà tó báyìí pé bọ́ọ̀ sí rọ̀gán ni lóbi náà bọ́ọ̀ sí lọ́tọ̀ gómi sọ ìdí báyà bó ti gbé kalẹ̀ yẹn ló ti mistake àmọ́ kìí sí ọ̀rọ̀ rẹ̀ yìí ọ̀rọ̀ malik ni malik sọ pé kára yáhàyà wọ́n sẹ̀mí ètò mahalikan ó ní ọgbọ́ malik sọ báyìí pé kẹkọ́ọ̀lù ìmọ̀ sọ ni ìmọ̀ sọ báyìí في صيام شعوال ايام من شعوال في صيام ستة أيام بعد ستة من رمضان يبقى عاوية جمفة مدرسة فرد الكرة يو àwẹ̀ ọjọ́ mẹ́fà لي رمضان bá رمضان ọjọ́ رمضان Ramadan ó di àwẹ̀ ọjọ́ mẹ́fà which means àwọn tó lọ pé máa malik ò mọ́ pa hadith yẹn wọ́n ti fi ṣíkì àwọn yóò ní mọ̀gbọ́n sí máa malik rahimahullah sí máa sọ mọ́ ìkìlẹ̀ gbọ́n kan tó wí kàlà yáàyà bọ̀sẹ̀mẹ́tù malik ni yẹ̀kùn yáàyà ní mọ̀gbọ́n sí malik máa sọ báyìí pé fi siyami sita ayyami badar sitar min ramadan ní wọ́n bá gbà sọdún sẹ́lẹ̀ ramadan إنه لم يرى أحد من أهل العلم والفقه يسلمها هو هنا يكفى إنه عفا سلمة هذا بابه يسلم من بابه ما لسلم يوم ويبلغ ذلك من أهل من السلف هو يبقى لأنه أنه عفاه أي كم نوع سلف ترى كما ما زال نقول سلف سبعة وصحابة أو Imam Malik wọ́n bí ní 99 years after hijira wọ́n bí Imam Malik 99 years after hijira sàbẹ̀ tó kú báyìí Madina ó kú 96 after hijira náà alàdùn Malik náà ni ó kú 96 yàrá ó kú àwọn sàbẹ̀ tó bọ́ra fún Madina ó bí Malik Malik dà kú ní 179 years after hijira tó kú Imam Malik ló 80 years dákúláyé ọlọ́kọ̀ bá àforíjì wọn ọlọ́ba kọ́ ẹni tí wọn náà wọ́n di wa bàbá àwọn sọ́sọ́ yìí ọmọ nǹkan àdìsí ẹ̀ka wà àmọ́ náà tọ́kìnsì ìbẹ́ Malik rahimah ọ̀la ó ní ohun orí ènìyàn kan nínú àwọn arìnrìn àwọn tí wọ́n nímà wọ́lfẹ́kì gbọ́gbọ́ yìí yasumu ha tun ba wajen mẹ́fà yìí wọ́n yẹ bílẹ̀kù ní zalika mi an ahali min salaf kun wọ́n yẹ gọ́ọ́lá da nìkan náà wọ́n salaf ní ìfẹ́ salaf ni àwọn sọ̀hábà ni tó ga àwọn káàdì ìlú bá wúlò kun wọ́n kásà bí láì bí wọ́n pé ní 99 sàtà yíra bí kúrẹ́ lẹ́kù dẹ́yìn kú ní 96 sàtà hijira tó wọ́n bá àwọn tàbí láyé tó kò lè tábì yìí tábì tábì yìí kó di wà wà iná alẹ́ ẹ̀zì ó ní ẹ̀rọ àmọ́tẹ́kù sáwí o ní títà àwọn àfọ́ onímà yẹ kìrà òun náà záàlì ó máa pàtó ma kúrò wò ní ó yẹ ká fún àbí di àtàwò tí àwọn ń páyà kọ́mọ́ ju apẹ́ bílíà ní bílíà ní wọ́n bílíà yìí wọ́n ń وأن يلحق برمضان يقول ما الصواب رمضان Ramadan. which means wọ́n gbá agbára ramadan tẹ́ gbára báyìí alóbi láti dáwọn ìbẹ̀rẹ̀ sígbà tẹ́ta wà nǹkan wọ́n ní alóbi ládàná alóbi lónìí ọwọ́ àwọn pé àyíká ṣíká di ramadan ó máa sọ ramadan máa rí sẹ́mìnì hù ní tí èsì ara rẹ̀ alùjáhálàta wọ́n àwọn aláìmọ̀ kan àwọn olùkó wọ́n gbá Ramadan náà ni tí ìgbọ́ ilẹ̀ ni pé ọ̀rọ̀ yóò takura wọn Malik rahimahullah ń tí àwọn pé ẹmọ yàtọ̀ tó wà nù fi ẹgbà Ramadan iṣẹ́ ẹgbẹ̀lú ẹgbẹ̀lẹ̀ bọ́ọ̀ ni wọ́n máa rùkú bá ara ramadan ni tí ó ní wà án yóò hìká bí ramadan kún bá súnmọ́ ramadan máa rí tamino alù jahala bọ̀dífà jafa ráwọ̀ láì maka ọdún wọ̀lọ̀rọ̀ àwọ̀ bí záàlìka kún sọ́tàn inda almi inda almi ra'awun ya amalu bi títọ́lù gbà nínú àwọn tàbí tó wá sí bẹ́ẹ̀ àwọn àwọn náà bá máa gba àwẹ̀ lọ́jẹ́ pẹ̀lú ẹ̀ so Malik rẹ̀ dìmọ̀ rẹ̀ mọ̀wùlá àkànlẹ̀ títẹ́tẹ́lẹ̀ tọrọ ìdàmù látàbàrù àwọn ìmọ̀ hadith abárí hadith wa ti kárò bá wọn á gbìyànjú àti ṣe jẹ́mú òfin náà àní sí ọ̀rọ̀ Malik ìjọba Malik ọmọ ń pa hadith yìí

kungan ni bá àwọn àfáàkọ́ sí ẹgbà bẹ̀rẹ̀ ṣàwàl nígbàtà àwọn tí kàtàkùn nílẹ̀ kan kan ní jẹta àtàlójọ tuesday wọ́n lè bọ̀dọ̀ òǹtẹ̀lẹ̀ nípa ṣàwàl kí ni ẹ̀sọ́ pé ọmọràn ó di wà so malik dani gẹ́gẹ́ wọn lè kí orin sí malik gẹ́gẹ́ ṣáàfihàn wọn lè malik ni oni maliku hujjatullahi ala nas ala khalq maliku hujjatullahi ala ala khalq malik tawi hujja olon ba lórí àwọn èyàn lórí àwọn ẹ̀dá maliku hujjatullahi reyna se place in madina ipe ẹni kan gboro ti fatawa ti malik ba madina on bi ẹni kan gboro ti ẹni kan gboro ti fatawa ti malik ba madina ẹnikẹ́lẹ̀ ní wáyé pé kò jẹ́ kí ayé yẹn wọ́n wọ́n lójú Abu Jafar amir asko wọn ọkì Malik ní mọ̀átà yìí mọ̀átà yìí gbé wá kápẹ́mpẹ́ kásẹ̀dẹ̀ official document lẹ́yìn Quran ó má sí ọ̀rọ̀ mi tó yẹ máa lò mọ́ bí mọ̀átà oní ara ọ̀ ó má dá ní wọ́n ní sàbẹ̀ kan tó wá gbọ́ bíi ìrọ̀lẹ́ nàní islam tó wá lọ sílùú kan ó ti sàbẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ àní islam ọ̀rọ̀ sí mi wá gbọ́ lẹ́nu àwọn tí wọ́n gbọ́rọ̀ lẹ́nu àwọn sàbẹ̀ tó wá takò ọ̀rọ̀ táwọn sàbẹ̀ sọ ẹ wá fi tiẹ̀ sàbẹ̀ lẹ́nu ẹ̀mẹ́sì rẹ̀. ẹgbẹ́ nìkan tó wá kí dábẹ́lì wọn fẹ́ tẹ̀ ìwé mi nìyí kí máa fi níbi ó dùn àìlẹ́ ẹ̀kọ́ ni malik wọ́n kì í kó máa bọ̀ wá kúfà ó kó máa dínà ó ní ara ó lóun ní fílù ànábì ilé ẹ̀ lọ sílùú ẹ̀ nìkan oye al'ilmu yíò ta wà láyàtì a máa lọ bá màá ní ìmẹ́wà bá ní tí malik zai yàn gbé kàrìkà alìsọ́rọ̀ ìlànà lẹ́yìnà malik o ní àfá imamu shafi'i lọ pé imam shafi'i bí àfá mi malik yàrí yẹ̀wò òtútù láyà alákàlù ọlọ́wọ́ bá lórí àwọn yẹ̀mú ó di wa pẹ̀lú àdúgbò sọ pé malik gbé àwọ̀ so kawai ta zama ce da maliki da ku yakrahuna ilhaq bi shawwal bi ramadan wọn makuru ni ke ma pa shawwal kuma ramadan la yi space láàrin wọn finish abahuta wallahu ta'ala alam ko di wa lẹ́yìn náà mistake nígbà máa blame dr gumi alatul ọ̀rọ̀ mo gbọ́ mo ẹnìkan fi tí ní àmì ọ̀gbọ́n kàbí nígbà bí tí a jáde lọ káàgẹ́ ni ó ní ti ní pé lọ́kàbá ní ilé ìpé bídáàrí bídáàrí ọgbọ̀n bí sí èso tèrò ní ọ̀nà tí mú ojú àkàwà pé ǹjẹ́ ti mà pé àwọn onímẹ̀ ìgbà ni mọ̀mọ́ wa Sayyida Aisha radiyallahu anha tí àwọn bá jẹ gbèsè Ramadan àwọn èyí sán títí dídí Ramadan ìjọpọ̀ oṣù kan inú ṣàwá inú ṣàbán jẹ́sí ẹ̀ làwọn tó san ó ní àwọn gba ṣàwá rí wọn ní fi Ramadan tó jẹ́ ọ̀nà ẹ̀lẹ́ máa gba ṣàwá ó di àwọn láwò tó àlà àlà ọlọ́ba wọn bọ̀ ọlọ́kùnrin ọlọ́ba wọn máa ń bọ̀ wá pé káàkà máa yanu ká máa blame àwọn afẹ́ àwọn ẹ̀kí kò bá mu tí wọ́n yí wà káfíńtì tí wọ́n yí mi máa tẹ̀lé lẹ́yìn ẹni yí ọ̀sán pẹ̀lú mo kọ́ra sí tí àwọn tí ń sọ ìkọ̀sọ́ pẹ̀lú pé mo rò bẹ́ẹ̀ wọ́n ló mú mú ọ̀tà ó dẹ̀ ká ọ̀wẹ̀ yẹn kí náà tuntun. ọ̀rọ̀ sọ pé ọ̀gbìn àti ìdíbà ọ̀sọ̀ pé ó lè súnmọ́ ẹ̀ níbi bídà. rábì Ah ó ti ṣèkì yẹn àmọ́rọ̀ rẹ̀ ọ̀rọ̀ sọ́sọ̀ òun wọ́n pàtàwà náà ń kọ́lọ́ sọ máàlì gbọ́sọ̀ lẹ́yìn náà lẹ́yìn náà kìrìsì bá wọn gbé bá máàlì kí ó rádìí sí ọ̀rọ̀ ìgbẹ́ gbé máàlì kí rádìí sí ó ní wa máàlì ní olùkọ́ ọlọ́ọ̀bá ni lẹ́yìn náà máàlì kí bá àfá àfá àfá àwọn mùsùlùmí jẹ́ ti malik ọkọ̀ ṣáfì ní kéwú ṣáfì mọ̀sọ̀gbọ́sọ̀ pé àfá mi malik mùsùlùmí alalakhalq ṣáfì olókọ́ imam ahmad bin ambal kéwú muhammad bin ambal olówá kan buhari àti mùsùlùmí kéwú ó di yíwa mùsùlùmí lọ́nà àfá ìṣíwájú rẹ̀ Bọ́tọ̀ ọ̀rọ̀ ìpínlẹ̀ Ṣíkà Tàwàl kò sí mẹ́nu. Àwọn ọmọ yìí nù, ìtọ́n gbọ́ yìí nù. Lọ́dọ̀ sí ẹnu.

nítorí Àwọn ẹ̀mùsùn yọ́la alẹ́ yìí. Tí wọ́n ọmọ nǹkan tó ń ṣe ní, jáìsì, ọmọ ìrádà fún mọ̀, jáìsì nípa yẹn aláwọn abẹ́ tàbí sọ̀rọ̀ rẹ̀ iṣẹ́ ẹkún sí ni ọ̀lẹ́ owó tó rí bí àbí òrí bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ wọ́n àgbà ah, kí ló àfẹ́ ẹ̀dẹ́ tó gún mi ọ̀rọ̀ tó fi kún mi pé lè nǹkan jàbá pẹ̀lú tó abúlé wù ọ̀rọ̀ sí ẹ̀lẹ́ yìí mari chris kò sọ pé àdìsí ẹ̀wọ̀n nǹkan jà wọ́n àgbẹ̀ àwọn onímọ̀ ń gbà mari sọ nìyẹn mari kì í wọ́n máa pàdé àwọn bẹ àbíbẹ̀kọrin àmọ́kànlẹ̀ àwọn onímọ̀ ààrùn ẹ̀mí wọ̀ fún àwọn tí wọ́n nímọ̀ gbàgbọ́ yẹ̀sì láyà tó múnà wé gbà ó bí wa àwọn tó ní àwọn tó ní ní àmá bálaga ni ahàlùmẹ̀ sáraf tí ó rẹ̀ gbọ́gbọ́ àwọn sáraf àwọn aṣíwájú wa àwọn tó ní ọ̀rẹ́ mẹ́sẹ̀ àwọn aṣíwájú wa láwọn tó ń balùgbà àwọn tábì ló balùgbà àwọn àfáà tí wọ́n tó ń pè ní ẹ̀yẹ̀ tó bí wà bí àwọn àfáà tí wọ́n ni àwọn dáàbì àwọn àwọn balógbà ó wá lóun fún àwọn ohun ògbóló náà tó ní gan pé ìkan náà tó ń pa ájú òun gba ó ń gbàdé àwẹ̀ ó rí wa nínú muslim fáin àdìsí ní mọ́ muslim àdìsí mọ́ muslim gbogbo àgbà pé àdìsí wọlú àmọ́ always ká máa wà máa sóòmù pẹ́ nìkan sí mi tí kọ́mọ́rò àtàwọn wá sí òṣìṣẹ́ òṣèlú náà sọ̀rọ̀ lórí tó wá ní kẹ̀kẹ́ ìjọba kọ́ sí àdúgbò àti ìgbà àkàlẹ́ ìgbà náà mọ̀ ní ìgbà pẹ̀lú ọ̀rọ̀ mọ̀ ọ̀rọ̀ yìí mo gbé ẹ̀ka ti fún lórí ọ̀rọ̀ yìí ìlú ọ̀rọ̀ sáàlì mo gbé ìgbà tí mo mọ̀ sọ́n nípa tó fẹ́ wọ́n ní kọ́ mú fún àtàwọn akókò wọn pàǹpẹ̀ gbogbo lọ pé àwọn sáájú ti lọ síbi kan tí wọ́n ti sọ ọ̀tàwá kan bẹ̀ fún wọn ayé ọ̀rọ̀ tó ń dúró kọ tí ó ti pàlè lọ́wọ́ àyè nínú àwọn tí wọ́n dábọ̀dọ́ ní àbúrò àlúrò àtúntò wọn ní ọjọ́ ní sàlá gbọ́dọ̀ òun ni ó sọ̀rọ̀ yìí máa mú kí ó sì gbàdúrà fún wọn. pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n wọ́n ti àdúrà gbé ọ̀rọ̀ ẹ̀rọ pé ó ti ṣojú lọ́ọ̀dù ni pé wọ́n á gbé ìṣẹ́ni tí akọ́ni pé pa oṣù wọn ìgbé tabatíkà ti pa ìṣẹ́ni gbogbo bàbá tẹ́lẹ̀ nípa oṣù wọn àbí nǹkan nípa oṣù wọn àbí yẹn lè àtẹ̀lé ọ̀rọ̀ ní sọ̀rọ̀ lọ́dọ̀ bẹ́ẹ̀ni ọ̀dọ̀ ọ̀rọ̀ àwọn òkú kí àwọn sálábù agbófi àbúrò àyíká àkọọ́lù ìgbẹ́ tó ra ìwàlẹ́ nípa ọ̀nà èdè nílò àwọn ọmọlìkì àwọn aṣíwájú wa bẹ̀rẹ̀ náà àwọn sàbí àwọn sàbí ilẹ̀ ni ó di kún ọdún jẹ́ àwọn àádùn ìrìn àwọn bẹ́ẹ̀ ọlọ́mọdé pé òun lọ́gbà níbi nígbà alájọ́ náà dínà ó di wà bẹ́ẹ̀ni malik gan sọ àgbà fún ọ̀rọ̀ pé àgbẹ̀ ó ní kúlù yóò kà nínú ọyọ rọ̀dì gbogbo yìí máa gbọ́rọ̀ ẹ̀ wọlé láti mọ̀jọ́ rẹ̀ padà fún ọ̀rọ̀ tó gbọ́ tó mú wáyà àgbà wọlé ọ̀rọ̀ tó mú wáyà bá máa mú nǹkan ẹ̀ lọ ilà sáìbìrì azọr kama àti wà nù sàárè nìkan àbá àyùkọ̀ nà ní inú àdìsí kan yẹn ó ọ̀rọ̀ tó ó ní àdìbì sílẹ̀ tó báyìí àbí ó yẹ pé mọ̀rùfú làdìsì ní ti dàdìsì dànù ni àbúrò ìgbàlẹ̀ ní sàábé ni ó yẹ pé máa muslim ìgbàlẹ̀ pé ìsìláàdì sí máa muslim àbúkàwà ní sọfẹ́sẹ̀ ńlẹ̀ ni ìyá ó sì dẹ́mù láti láàrin wọn rẹ̀ káwọn sọ pé máàlì kí ọgbọ́ àdìsì rí mistake ó sọ pé sí àkàwà ó di wa àmọ́ àwọn àwòkọ́ ọ̀nà wọ́n làbáyọ wọ́n ni pé àwọn tí wọ́n bá ìdílé tí ṣàwálẹ̀ ẹgbẹ́ mi sẹ́yìn àti jẹ́mẹ́ ilé yìí wà tó nǹkan tí ibi eh, àwọn èèyàn àṣùgbọ́n ọmọ ayọ́bẹ̀ tí ẹra wọn sí ilé yìí tó nǹkan tó gbọ́dọ̀ wà wọ́n wà lóko ìsìlá. Dani. Ah, right. Nínú àwọn ọmọ ilé tí ó rọ́mọ́lé, ìṣẹ́ ìwòrán àtàrí, ó ní ìmọ̀ ọmọ ilé tí ó máa ń bá oye nígbà ah. tí kò yẹn àbí dídà papọ̀ yẹn ni ìlàhàkùhù bí Ramadan ìsúnwàpọ̀ máa kí ni Ramadan fani mulak wọn sọ̀rọ̀ kan fún báyìí gbàgbé ni mo ní àwọn afá àti wọn kọ́ ìṣẹ́jú ìṣẹ́jú àbúrò máa bínú àwọn ọmọ bí gbogbo ẹ̀tọ́ bí mo gbà àwọn àbá àti ọmọ ọmọ ní capital union school bond school àwọn gan ọ̀kara wọn kún kankan lábẹ́ bá títà lọ́nà lónìí àwọn yìí mú lákùnkùn ní òun wọ́n ti kọ̀ mọ́ títà ni owó ẹ̀ṣẹ̀ tí a bìí wọ́n so mọ́ ọ̀rẹ́ múlhàkì ni pé títà so mọ́ nǹkan tí wọ́n ń kọ́ àlọ́ ni pé wọ́n ń kọ́ àtẹ̀mọ́ so mọ́ Ramadan ọmọ ẹ̀yà bẹ̀rẹ̀ islam tí wọ́n sọ bẹ̀rẹ̀ ẹ̀ ẹ̀sà wọn jọ kejì dàgbẹ̀rẹ̀ ẹ̀ta tọdún sábà ó ti ó ti yá jù. yóò ti dìtọ́ ẹ̀dẹ̀ lómi tí ò ní fẹ́ ṣe. mistake. ẹ sọ pé kókó ń gbára ni òye kó wọn sọ ọmọ ìpọ́njú láti àyè ọ̀sẹ̀ tó kọ̀ ọ́. على الأقل أدوس عليه أنا وقال لا أريد أن أتابع هذه هذه أثار ربي كحيث أقول فعشان التوزيع اسمه الكلام bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tó sọ ẹ wọlé bọ̀tì àfikà láti rìsẹ́ẹ̀tì padà

akọ́lẹ́sì ni dọ́tọ̀ bí dọ́tọ̀ láti wà sí ápù ni láàárọ̀ ìyẹ̀wò àwọn bọ́ọ̀lá ti bá lóun tó mọ́dà wọn náà lórí ìgbà òun lékè mọ́ wọn kàtà wọn pàkó náà wọlé wọn kànyà kan àbúrò wọn. bọ́ọ̀lá lẹ́sìn àwọn náà ọ̀rọ̀ bọ́ọ̀lá fi tó bẹ́ẹ̀ sí dọ́tọ̀ wọn yẹn àwọn ògbàmú. èmi náà ṣe ìmọ̀já ara rẹ̀ bá wọn ó ti jákè lọ́rọ̀ bẹ́ẹ̀ ẹgbẹ́ kòkòkò naam naam naam hmm. nípa wangima watakufa mwezima mwezezi alaji Kawali. Assalamu alaikum. Wa alaikum assalam. Àdìsí àbúrò àyíká bẹ́ẹ̀ ni. Ṣé ọ̀nà méjì ló gbà Abu Yusuf ń bèrè níjọ́ ni tí kan sọ nígbà tí wọ́n wá ṣe ìtàrí poli. Ó ní ọ̀nà méjì ó dà fún na òun sára ìfúnà méjì ni ìkíní ni pé ìfipágbà wa ó sọ bígbà tí wọ́n so kó kí a máa ṣe ṣìlò tí ó bẹ̀rẹ̀ sí dáṣà wa ìkejì wípé kéèyàn máa kéèyàn lọ́ra tó gbà so làwọn fi wá fi ṣe jámù pé tí Imam Malik rí fásitì ni pé ká má gba immediately tán bá ti parí àwẹ̀ Ramadan yẹn mo mọ̀ bí pé Imam Shaukani bọ́nà méjì ni àdìsí ẹgbàá mi wá máa èmi ọmọ ń kọ́ra àdìsí kejì mẹ́ni ọ̀kẹ́ ní ti hàdúrí náà ni ọlọ́run jẹ́ nígbà àdìsí kejì kò parí rí ee ana abi wa yubala ansari kala kala amna rasul sallam kala don samar mudan suma asbab sabin shawal kana ka siya mi dar rawahu muslim ko di ajin mamani ọlọ́run ni kí ìdájí mi parí rí pa shawal rẹ̀ ó di síra kan mọ̀ ń wá mọ̀ wá sí àmì kiri ni gbogbo ti ń jáwẹ̀ lókùtínú ó di ìgátà kan ìgátà kan fàkírà ẹ̀ ó di ìjọ agbẹ́rẹ̀ wọn kí n tẹ̀mọ́ tó wò ó àwọn mi tíra níbi ìjọsọ kò máa rẹ̀ bá kàbírù káwé sí ẹ̀ẹ́wù yẹn wallahu ta'ala alam náà. lẹ́rù tí wọ́n tó lórí kíra ìwé àwọn tí wọ́n lórí ọ̀rọ̀ fún àwọn yóò ní kí wọ́n gba ẹ̀fà ìlera wọn àbí kí wọ́n fi ẹ̀lẹ́gbà. wọ́n akasẹ́rù ẹni mímú yìí tí làwọn iṣẹ́ ìwọ̀lọ̀ kàtàkà ni tí wọ́n á tà ní ẹni. àbí kí ẹ gbà tẹ̀lé àwọn àbí ẹ gbà méjì tẹ̀lé pé kò sí èké ìlú ìlú òfin ni wọ́n sọ̀rọ̀ yìí nípa ẹ̀sìn ìgbà tí kò sí wọ́n kàn sọ̀rọ̀ yìí nípa nípa àtàlẹ́ yìí sẹ́rù wò ló parí. ọlọ́sọ̀rọ̀ ń bẹ sẹ́rù buhari sọ̀rọ̀ yìí èyí tó sọ. a sọ̀rọ̀ ń pa ìjọba mi parí rẹ̀ ẹni ẹ̀kọ́ yóò yí gbọ́gbà lórí wọn. ìdáhùn sọ ni kí n bẹ̀rẹ̀ rẹ̀ immediately after Ramadan ni Maliki níbi gbàgbọ́ inú ọ̀rọ̀ máàlì Maliki ń bẹ̀ inú lọ́rọ̀ tí a bẹ̀rẹ̀ sí mú wa pé ríjà lè máa fọ́ tẹ́ni kíkà ẹ̀yọ́ ti sọ pé ní àwọn ọmọ ilé kí o Malik gan wọ́n ní ìmọ̀ Malik máa dáwẹ̀ ẹ̀ pé wùtù gan Malik bọ́ àáfíà rẹ̀ ní pé kí ni kí ni wọ́n máa bá ìmúlé tàkà Ramadan kí o sílẹ̀ àwọn ọ̀fẹ́ wà fẹ́ rí mo wá sílẹ̀ náà mo ní òun náà nígbà kan wọ́n ti ṣẹ́rù wọ̀ wọ́n ti ṣẹ́rù Malik ọ̀gá in fact imam Malik imam ṣe Adam ṣe Adam ọ̀gá ìkùtìrà ìdí mọ́ta ní gbogbo ẹgbẹ́ pẹ̀lẹ̀ láàfà tó bá ń tìwá ní mú ọ̀tá ńlé wọ́n máa rìfẹ́ sí ọmọ tí ń ṣe ó di pàṣẹlá. Yes, that's immediately. Yes, yes, after a day or two days, immediately. دائر ونص على الصحة يلتزم بتوني إلى رمضان àwọn olómi àwọn ọmọ ẹ̀yìn ọ̀rọ̀ wọn kìí kí ìmá kàkùn. wọ́n gbá pé bí ọ̀rọ̀ ní ìdílé àìpé

bí o dọ̀tọ̀ gbogbo ní ó ti kọ́ rí èdè wọn àwọn wá ti pé ìsinmi náà wá ń jà ó ti kọ́ rí láti ẹ̀mí àbí ó ti kọ́ rí nípa pé ìjọba wà ń tẹ̀lé ńlá tí wọ́n ní ìsọ̀bàtọ̀ pé kò ní àtìlẹ́jẹ̀ láti ibi ìyẹn tẹ̀ tó gbóná jólè yóò tó rí gbogbo ọmọ ọmọra kan lórí títà ìjọba tó bá ti sọ fún pé àwọn òkúta kí ní bá ti kò òbí ìlẹ́rìí kò lẹ́rìí ó ti sọ ẹ́ láti àmọ́ kò wá jà rẹ̀ rẹ̀. àbí kò lè tún ìdí ìdílé wọn pẹ̀ kò tún wáyé lọ́wọ́ ìdílé. ọgbọ́n ilé ọdún ilé àmì àmì ilé àmì àyà ń pèsè àwọn bá wọn ṣe ilẹ̀ ìbílẹ̀. ọdún yìí tún ra ọjọ́ ọdún ọjọ́ yìí rẹ̀ ti sọdún. ọjọ́ kan náà ni inú ti àwẹ̀ o hmm. ọjọ́ kan mìíràn yẹn hmm. kí ìdílé ló parí. Hmm ẹ̀dùn ṣé a rí nǹkan kan tó yẹ pé àìrà lọ́dọ̀ ànábì lọ́dọ̀ àtàlẹ́ mi ànábì pé kí wọ́n bá lẹ́yìn ìgbà kan bá tọ́sọ́ tó bá tọ́sọ́ tó lóyún tó tó bẹ̀rẹ̀ àwọn yẹn a rí wípé ìyá ń fẹ́ pé nítorí aráàlú àbí màkúrò àbí tó yẹ pé àbí tó ní ká lè rí. àlejò àlejò máàlì kìlọ́sàn yẹn wọ́n ní máàlì kìlọ́sàn yẹn màkúrò yìí wọ́n láwọn àfa àwọn ó ní àwọn àfa àwọn ni pé mọ̀kúrò ní kí wọ́n bá wọn nígbàgbà wà. àwọn sáájú sọ̀rọ̀ lórí ẹ̀ Malik ló fún àyẹ̀kí bẹ́ẹ̀ ẹ̀ bọ́lá mo wí Malik sọ pé kí n gba kí n so Ramadan papọ̀ mọ́ tawal ẹ̀ àwọn àfa àwọn wàhálù fífi wọ̀lẹ̀ ẹ̀lù alẹ̀ ẹ̀lù wọ̀fẹ́ kí n gbà kúmọ̀ yẹ kúrò àwọn ọ̀nà zàlẹ̀ bíi mo ní ìgbà dáwò ìdí mi àgbàdo ramadan ti mi mo wà mí mi kú mi lóyún mo sọ lóyún ọ̀la tí má bẹ̀rẹ̀ títà sí náà mo kí ní. ẹ bẹ́ẹ̀ ọ̀rọ̀ mi fẹ́ kàdé pé ìmáàmù malik yìí tẹ́ ọ̀tọ́jú mo á ń ní pé ṣé lẹ́yìn ìmáàmù malik ìdarí tí a ń bẹ fún. a ṣe ṣe ṣe lórí rẹ̀ malik náà tó kí jàǹdẹ̀ sọ́fà tí wọ́n á pè ìgbẹ̀lú mọ̀kúrú kò ní kí àgbẹ̀lú wa bí ọ́n di sáré bò kò bá mú kò bójú mu ẹ̀kọ́ ní malik pè ìgbẹ̀lú haram tó kí àgbẹ̀lú wa pè ìgbẹ̀lú mọ̀kúrú ẹ̀kọ́ ní ọ̀bá mu tó ni ó di bí kí ẹ máa dúró kó máa jẹun nìyí kó máa dúró jẹun nìyí ó ń tẹ́lẹ̀ kan àmọ́ ọba mu àbíkọ́ ẹnìkan nìyí kó máa bọ̀ wá láti kúrúkú kí máa ń tàbí mu ọ̀sàyè kí ìyá kí máa sí báyìí lórí ó máàlìkì wí nìyẹn ọ̀lá òtí alára ẹni mọ́ tó pé máàlìkì bá kìí ẹni tàbí gbogbo máàlìkì ẹni máàlìkì ní ibẹ̀ kó máa di àwọn kùránì yóò ní wọ́n ó wà nú àwọn àfáà tẹ́ pé ọ̀rẹ́ ìsọ́tọ̀rọ̀ níbi dúdú ẹ̀ mo ní mẹ́mù járò ní hijira náà mọ́ mẹ́rin mẹ́mù má lè ké wọ bàtà ń Madina ó lóun kó lóun wọ bàtà nílùú tí wọ́n ti fi hàn níbi sẹ́lẹ̀ mẹ́mù má lè ké gbòrò àǹkúmí àbí kíní gbòrò Madina ọbẹ̀ tí wọ́n yóò fara àǹkúmí ẹ̀ lọ́ọ̀rì tó bá bọ́ Madina ní tumagu mẹ́mù má lè kò ní ká àdídà níbi sẹ́lẹ̀ ẹ̀ lọ́la yóò lọ́la yóò lè oye imam malik afanla ni lọ pé ṣáfì imam ṣáfì ọ ni maliku malik jari yẹn ṣùlẹ̀ alalhalk ẹ̀rí ọlọ́wọ́ bá ní kó jẹ́ ọlọ́wọ́ lórí àwọn èèyàn ni ó di àwọn láwù tààrà àlà lọ́wọ́ bá kó bá kẹ́ gbogbo wọn lẹ́yìn náà inú ọ̀sán pọ́pọ́ tó máa sọ pa malik ni pé la yufti ahadun wa malik madina ẹni kó gbọdọ̀ sí fasawa wallahu ta'ala alam ọlọ́wọ́ kó sàánú bá kẹ́ dáadáa fún gbogbo wọn náà Náà. Èyí tó bá gbà tí mọ́mọ́ Buhari bá gbà lẹ́yìn, èyí tó mọ́mọ́ sí bàbá lẹ́yìn, èyí tó bá gbà ní pé rí ẹgbẹ́ sí Buhari àti ìpínlẹ̀, èyí tó bá gbà ní pé sí afúnni àdìsí àmọ́ àdìsí ni àwọn afúnni àdìsí wọ́n jọ wọ́n tún ká wọn àwọn náà wọ́n jọ sahih wọ́n jọ da'if wọ́n jọ mawdu ọdún yìí àwọn náà jọ marfu ọkẹ́ ilé marfu ní ilé mawquf ní ilé maktu gbogbo afúnni àdìsí àwọn ààlù àwọn tó pé àwọn ẹni rẹ̀ ni ó dí wà bí bílọ̀ tó bá ti ọ̀rọ̀ wọn dànù hadith ní malik olókọ́kọ́ wọ́n á tàyè ìwé hadith tó wá tàbí ìwé hadith wọ́n kọ́kọ́ jọ lẹ́yìn tí abdullahi bin amur kọ́kọ́ àfẹ́dẹ̀ kọ́ mọ́ àtàyè ọlọ́ sí wá ń da inú mọ́ sí lọ́dọ̀ àwọn ará magrib mọ́ tí mọ́ sọ́rọ̀ gbé nínú òrókò mẹ́mọ́ àtàyè fọ́ọ̀tì ní ọ̀rọ̀ àwọn oníbíọ́sì bí pípa ara Morocco ẹ̀ North Africa mú àtẹni first ọdí àwọn Saudi Buhari àti Muslim ọdí wa ọdí Ìwọ̀n tí àwọn òfin sáàtì tó fún ìwọ̀n pé tí wọ́n gbà pé mọ́ta ni ó kọ́kọ́ kójọ mọ́ta kọ́kọ́ kójọ àfá ló jẹ mọ́ àtúntì kó mọ́ta jọ àfá àfá àfá àwọn buhari àti mùsùlùmí àwọn gbà pé ẹgbẹ́ yìí ó lọ tàwọn sí ló gbà jùlọ ó di wà kó sẹ́bí nìyí ó di wà torí mọ́ malik rasmola ọlọ́pàá sáfì mọ́ta kó ní àfá mi ó ti sọ ní náà ó ti sọ ní náà shafi'i ló wá kọ́ mọ́ ahmed lójú ló kéwú ahmed ló wá kọ́ buhari àti muslim kéwú wallahu ta'ala alam